ọ̀rọ̀ aláìwá sunmi aláìgé akéwé ó ti sún èmi ká máa lálàá lórí ọmọ àlá lórí family eh? then we need to do something fast o. Ah. Babatunde kúrò lọ́nà jẹ́ kí n kọjá. àbọ̀n hmm. mi kò rẹ̀ eléyìí dé ìbàdí àrùn ah, ah. Bọ́láṣadé o ló ṣe múrúkọ mi. wo ni báwo mo ṣe mú ìkọ ẹ ṣé ìwọ mọ̀ wípé etí ọba ńlé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ni báwo ni ìwọ náà ṣe mọrúkọ mi torí bó ṣe mọrúkọ mi ni mo ṣe mọrúkọ ẹ. wò ó fi gbogbo yẹn lẹ̀ wò jọ jẹ́ máa ràn ẹ́ lọ́wọ́. bàbá Fẹ́mi <laughs> o ti rẹ́dí àsìkò àbí o ti fẹ́ momi kú jọ o tó bá fẹ́ momi kú bọ́ síwájú kò gbẹ́ kànga títẹ síbẹ̀ má fi títí ẹ kó bá mi jọ torí ọlọ́run. ikú tí a jẹ́ àfọláṣadé. wo kò síkú kankan lójú àwa agbójú lọ́lọ́run ni ah, kò kí jogún òfò. Ah, inú mi máa ń dùn tí bá rí tẹ̀fọ́n act seven to act ah, ó sì ẹ̀ ń sìn èmi ń bá mo help ẹ̀ tí bá ti ní pé jọ wá bá mi kọrin á ní pé kí fòun lẹ̀ ó kí fòun lẹ̀. ẹ wá ẹni sùúrù ìṣẹ́rì adé ìní ẹ̀mí kan tó ṣe wálé ìní ilẹ̀ máa mọ̀ pé orin ló dúró yìí. ṣẹlẹ̀ tí mo dúró lẹ́nìí mo kọrin wá ni o orin gbẹ́nu mi gidi gan ni o. bẹ́ẹ̀nu sọ́hùn ah jí gbogbo ẹ̀ náà máa flat náà ni ṣé bẹ́ẹ̀ gbẹ́mi ló máa ń dúró sí ṣé mi ò gbọ́ nǹkan tó máa ń kọ ni kí ló mọ̀. mo máa dúpẹ́ sí ni. ẹ bá àbí ṣòwò ló fẹ́ kọ́ wa lóore. gbẹ́nu sọ́hùn jàre ṣé wọ́n nìkan ló wà ń bí ni ah tẹ̀jọ́ kọ́kọ́ wà lórí ìtàn máa kàn ká tètè lọ́lé ìwọ náà ra gbò. Ah. ẹ wo ṣe ẹnu ẹ ti dùn jù ah. àbí bíi ti yọ ah. ìwọ nìkan ló mọ ìkọ ni. ẹ wo ẹwọn náà lọ náà lọ náà ẹkọ ẹkọ ẹkọ ọmọ ẹ ó yẹ kẹ́ mọ̀ pé tí ò bá sí bí kò ní dùn ẹ amúlùdùn ni. amúlùdùn pẹ̀lú. <laughs> ẹ wo ẹ wo ẹ jẹ́ ẹ jẹ́ kí n kọ́ yín ní nǹkan tí mo kọ́ yín kí dádì tó máa pè mí <clears throat> orin ta fẹ́ rìkọ̀dù ni mo pín fún yín i know you guys are good mo mọ̀ pé on your own gan some of you can sing can take one or two already so but i'll still try and màá ràn ẹ down fún fún yín then màá record ẹ náà màá send ẹ fún each and every one of you ṣó yé yín so let me let me teach you the lines. <clears throat> ìwọ ni o ìwọ náà ni o bàbá ọlọ́wọ́ bẹ̀ẹ̀ sí wọ́n bẹ̀ẹ̀ sí rẹ̀ ẹ gbà mí lẹ́yìn. bẹ́ẹ̀ni òṣì sóhun à continue please. ẹ wò wọ́n dà sọ́la let's go. ìwọ ni o ìwọ náà ni o bàbá so màá kọ́ then ẹ response sí mi ṣóyè yín. ìwọ ni o ìwọ náà ni o bàbá ìwọ ni o ìwọ náà ni o bàbá kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ lọ́lọ́run ọba kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ lọ́lọ́run ọba kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ la dúró tì ní. kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ la dúró ní. sọ́rí o ẹ jọ ẹ dúró ẹ ibi kò tún sẹ́nìkan tí mo mọ̀ ṣé ìwọ lọ́lọ́run ọba àbí ìwọ lọ́lọ́run ọba. bá ni bá. please mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀. Eh, ìwọ lọ́lọ́run ọba ni hmm, ṣé yẹ. ẹ jọ ewo last part yẹn kò rí lè yé mi ìwọ ni adúró tì ní mọ̀ pé èmi ọmọ yíbò ni mi. a standing ni. standing ah, èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. it means God is standing by you ṣe yé mi sí ni. ìwọ ni o ìwọ náà ni o bàbá ìwọ ni o ìwọ náà ni o bàbá ìwọ ni o ìwọ náà ni o bàbá kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ lọ́lọ́run ọba kò tún sẹ́nìkan tí mo mọ̀ ìwọ ládúró tì ní ìwọ ni o ìwọ náà ni o bàbá ìwọ ni o ìwọ náà ni o bàbá kò tún sẹ́nìkan bá kúrò lóṣù ẹni ìgbà tó bá fẹ́ I can't wait. What? the hell John, after everything mo máa ṣe fún ẹ, I buy your clothes, that's your boxers, yeah. I feed you, I give you money to throw around and tó bá ta afẹ́ mess pẹ̀lú anybody, ṣé yẹ kó jẹ́ best friend mi? Wo ní sùúrù ní sùúrù. Don't talk, don't talk, see, mo lè explain sí àjọyọ̀ sílẹ̀ ṣe kò ń ṣe nǹkan tó ń rí o torí bó ṣe wà ẹ ó ń seduce mi ò kó òkú wọ́n bó ń ṣe. I can explain. Shut up! shut the hell up. Nisuru, wo Nisuru Nisuru. má ti torí pé o ti ń ra aṣọ fún o ń ra bàtà fún o ò ní jẹ́ ká gbáyé mọ́. shut up. I am God God now why you guys acting like this now. Eh? ló dé ń ṣe báyìí mo ò rí lè ní ọjọ́ everywhere ti harsh you need láti ẹgbẹ́ kúfà náà you need láti tètè ká kúrò bíbá then you you have your lines you say it wọn náà máa sọ tiẹ̀ then you shoot then you ìtara wà ẹ ò ní láti nà ìbọn yẹn bẹ́ẹ̀ yẹn you hide it you stay your line you take it out you trigger You shoot you get it. Oh, má eh? disrespect mi o má bá mi sọ̀rọ̀ anyhow ebu máa ń dùn mí láì kí n disrespect. guy sama you know me mo yàtọ̀ sáwọn director tó máa ń bá ṣeré lórí sẹ́tò mo kí n fi artist mi ṣeré. hello hello I just play with my actors what's your problem. ó ti ẹ̀ stupid tó bá yá sí wa máa sọ pé wọ́n máa pariwo kó wọ́n fún yín lówó oúnjẹ. rubbish. Uh, yeah, let's, let's, let's do it. Let's do it. Oh, Levi. Ah, hello, hello, hello, please, please, let's do it. I call you so that I feel má bínú, má jẹ́, má respect, má bínú. Are you okay? Sam, are you fine? Um, um, like, yeah, just, yeah, má bínú. Let's do it again. Eh? From the top. Yeah, let's, let's do it. You, and, you do, you do, guys, you guys are doing great, huh? And You're doing great. Roll um, okay, rolling. Action! Hello, guy, why are you smiling? Come, why are you smiling? I like you. Why are you smiling? Let's do this thing, man. Roulette me, sir. Yeah. Are you rolling? Stand. Rosa, Rosa. Hey, Action! Um, I'll chip you out. Particle in the same master done, what is going on here? Uh, seriously, I can explain. I mean, after everything done, this is how you pay me. I feed you, I clothe you, I give you money to throw around. Down to your boxers, I buy. To buy fẹ́ throw owó yẹn tó ìtẹ̀ mọ̀gọ́ tó to buy ṣọ́ ẹgbẹ́ pẹ́ pẹ̀lú best friend ló fẹ́ máa fún lára. torí bó ṣe wà ní ó ṣẹ̀dí ìwé kò ṣe pé kò ṣe pé nǹkan tó ń fẹ́ ṣe intentionally and the fact is let's just forget. oh shut up wo nítorí nítorí nítorí ṣé nítorí tí mo ṣe sí lọ́rùn sí ló ní jẹ́ ká gbádùn mọ́. what ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi it's something are you. Hmm. bídèmí bídèmí mẹ́rin fáadé ọgọ̀ ọmọ àtàkà nítorí àbúrò nkì. irọ́ ló pa kò sí nǹkan tó lè fẹ̀mí mi ṣe torí mi gan-an mo ń ṣọmọ lásán. ń <laughs> gbé.

Bídèmí ta ló ń bá sọ̀rọ̀. Ifẹ̀ di ọ̀gọ̀ ìlú Ìgbò ló ti wá. Ifẹ̀ di kíni. Ifẹ̀ di ọ̀gọ̀. <laughs> Eh, Bídèmí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti ń ṣọ ẹnu léyò bó bá jókòó wàá máa dá sọ̀rọ̀ bó wàá nu balùwẹ̀ wàá máa dá sọ̀rọ̀ kò sí nǹkan tó ní máa ṣe nílé wàá máa dá sọ̀rọ̀ ni. Bídèmí ṣóde ṣó pé o wà òkè. mo wà òkè. Ah, mi ò ṣọ wàláì mi ò ṣọ pé o wà òkè. Ah! níṣọ́nù lè jọ kó lẹ́ níṣọ́nù lè jọ. èyí dá o àfi sùn. ah ọmọ Fabian torí orin yìí mo bá dáàdì sọ pé kí wọ́n fún wa ní owó ká ya fídíò ẹ̀ wọ́n dẹ̀ ti agree pé àwọn máa fún wa. ẹ irọ́ ni o ọpẹ́ o nice one nice one. dáàdì ti agree so mo wá wò ó pé um, ká put best wa so that inú dáàdì náà á dùn ṣé ọ̀nà sàn so that wọ́n á fún wa ní more money because a máa need owó láti ṣe promotion náà yeah, sure, sure. so you know láti lè gbé lọ sí Sound City STV Trans you know here and here and there. wà á lè má wulẹ̀ sọ̀rọ̀ jù má gègé jù rárá gbogbo àwọn tó ṣe ń dárúkọ yẹn ló kàṣì níwọ̀n kí ló kọ China tó máa ti ń ṣòwò Indian film yìí lórí DSTV. a ní wèrè ní ẹsẹ̀. zeeword. ìwọ máa ń ponú ṣá ọmọ máa sọ ẹ ló jàre ọdẹ ní oh, so ẹ ẹ problem wa nù mí mọ ní tá gbé fún kó bá wa ṣù tẹ. dúró kí là ń sọ jẹ́ ká gbé fún wọn limited hair lane náà all good yeah kí ni. Ah! unlimited hair lane kọ́ unlimited new york ni ìwọ ní làkàyè bó tilẹ̀ kó kéré mọ́ lórí òní ara ni ṣé unlimited hair lane yẹ kó máa ya fídíò tàwa níbo ló fi bá Bátúndé Àdìsá Yusuf kíláàsì sí ẹ nìyẹn sórí ilé kò sí nǹkan tí ó lè ya ọ ibi tó lọ́n lù gan sí gangan báyìí délé bá ya ọlọ́run báyìí. ẹ ọlọ́run ló kílẹ̀ tó yìí ní tv eléyìí yára o. ń darúkọ òun náà dáàbò ọmọ mi climax sọ alẹ́ o tó bá ń gbà àtàwé àtàwọ́tà èèyàn ńlá nìyẹn. ó pọnú ṣá náà ṣé torí pé orúkọ ẹni tó fẹ́ dá ló wá fi kàrámọ̀ sí tó tó yìí ẹ ah. eh, fine gbogbo ọlọmọ pé climax kò gùn tó wọ ọkẹ but kó tó ya aṣẹ tán á ti ṣàwàdà lọ in fact mo máa lọ sáwọn iṣẹ́ tó máa ń yànnà ah. kó tó yà tán báyìí á ti ṣàwàdà débi kan á ti gba time lọ so òun ló wá ń sọ. wo bí èèyàn méjì mo lérò kó lè ṣe láàbà pé climax àpè sanet. kó sì lọ irọ́ ni irọ́ ni mi ò bí lè wọ́. kò ṣe ní lọ́wájú gbà tí wọ́n sọ pé kó wá kí ẹ lè kó wá kó wá jù rẹ ti fídíò ta wa. wọ́n rí lọ́ntì ẹ̀ má lọ kò sórí làkà inú ọ̀rọ̀ tó ń sọ má lọ́ntì ẹ̀. o ti ya wèrè <laughs> bó ṣe wà yẹn ó yẹ kó lọ sí ẹ. ṣé ẹ rí ni. peter ni. ìfẹ́ di ọgọ̀ ló dúró lọ́kàn yẹn náà ẹ rí ni ìfẹ́dí kí ni. ìfẹ́dí ọgọ̀ ìfẹ́dí ọgọ̀ ló pè mí ní mo náà fà. ṣé kò ṣe ẹni tó sọ fún máa rí yẹn. kí ló korúkọ ẹ. ìfẹ́dí ọgọ̀ lọ́dọ̀ kan ìwọ ló pè mí. ìfẹ́dí ọgọ̀ wá bí wálé mo fọ́ fún ẹ ìfẹ́dí ọgọ̀ wá bí. kí ló máa ń ṣe. fún nǹkan ló máa fi ṣàwàdà báwo lè sọ̀rọ̀ báyìí wọ́wọ́wọ́wọ́ bí obi tá a bá pe climax pé sanet ọjọ́ ní sanet àgbàwo ni sanet kọ́ máa gara ni mi dẹ̀ mọ́ pọ́sì dáàdi ẹ̀ níta bá lọ fún pé sanet làtún yẹ ká ti máa tọrọ bíi abiy ten million lọ sókè but climax ọmọ mi ni wọ́n náà wọ́n á wa ṣé o ti kára sọ gbàṣẹ́ ẹ̀ mú gbèrè tó sọ pé wọ́n á bí ìfẹ́ jọ gàbí kí ló ń kọ́ climax àyà mọ́ṣẹ́ àyà o ìfẹ́ ìdàgbọ́ àjọ àjọ tẹnu wa. wá sí ẹ wá kẹ́yìn sí ẹ. ìwọ ṣáà ni ọ̀ bàbá ìwọ ni wọ́n ìwọ ṣáàmì ò bàbá kò tún sẹ́nìkan tí mo proud of you. Thank you, Dad. Yeah, very good video indeed. Ah, ó yẹ ká wọlé. Ẹ Tawa. lórúkọ ọmọdé? Táwa. Táwa. Sá. Wà wà wà wà. Kọ́ ẹ̀ wá. A fẹ́ new video that yẹn. Ní ṣá, ó gba ìjẹ That's fine. Ọ̀rọ̀ kan wà tí mi fẹ́ fi Thank you lórí ọ̀rọ̀ bídèmí ni sà. kí ló ṣe bídèmí. kò sí nǹkan tí bídèmí bá máa ṣe inú ilé a máa dá sọ̀rọ̀ ni bó wà lórí ìjókòó a máa dá sọ̀rọ̀ ni bó wà nù balùwẹ̀ a máa dá sọ̀rọ̀ ni kò sí nǹkan tí bídèmí lè máa ṣe a máa dá sọ̀rọ̀ ni torí ẹ̀ mo ṣe ní kí n fi tó yín létí sà bí ẹ lè tètè wá nǹkan sí o. ń bá sọ̀rọ̀. dáàdi tó bá yẹ pé ti pé bídèmí ń dá sọ̀rọ̀ ni bídèmí rẹ̀ hàz òun náà fẹ́ di movie star bíi tẹ̀gbọ́n ẹ̀. wọn rí àzò ah. ife di ọgọ ni máa ń bá sọ̀rọ̀. ife kí ló pé yẹn náà. ife di ọgọ òun ló máa ń disturb mi. so tí bá understand ẹ nǹkan tó ń try láti sọ ń sin ni pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní kó máa ń sọ yẹn o máa rí ife di ọgọ ẹ̀dẹ̀jọ́ máa ń sọ ni. yes na. that means èmi tí mo rí fídíò ọgọ lórí set àtiwọ́ tó ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti ń fẹ́ máa jura wọn bákan bákan. ẹnu lálẹ èmi náà ti rí fèdè ọgọ yìí. what. so ìwọ rí fèdè ọgọ ìwọ náà ti rí èmi náà ti rí daddy please what is going on. mo ti bá màmá yín sọ lẹ́nu ìkọ́ tí mo fà. mo rògo mo kú ọ my dear kí ló ń ṣẹlẹ̀ báyìí a ní láti wá solution sọ̀rọ̀ yìí kíá kíá kíá kíá ká tètè tẹsẹ̀ síta ibi tá a bá máa gbé gbà. mo máa fẹ́ máa tutù wọ́n máa tẹsẹ̀ pọ́lí adam ṣe babaláwo afa kankan a ní problem wọn lé tí ní ká lọ kó problem tí wọn láti tà there has to be a rational explanation for this one kankan wà bẹ́ẹ̀ tó you know maybe even a scientific explanation ìṣẹ́jú bóyá èèyàn máa ní láti máa sáré káàkiri. Uh, okay. As the head of the family, if you left me, I will work on the Oh, I'm supposed to be. I'm not like I'm a meeting no. for now. now. Ọmọ mi fọ́n kí tí. Akíkanjú I <laughs> Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Gbogbo ẹ ṣe ń gbà lọ́sùn ń gbà lọ́sùn. Wọ́n ti gbé wa wọ́n ti gbé orin yẹn wá. wàá ṣeré orúkọ ẹ̀tẹ́ orin tẹ́ mọ̀ ni ó simple gan. ó yà ó yà ní ọ̀gá báyìí kí n má ti ń dá báyìí kí n má gbé ó ti yé yín ó yà. ẹ wo bí kílẹ̀ ń kí ló ṣe wọ́n ẹni bèbítà ni kò fẹ́ wa ṣùgbọ́n ojú ló mọ́ wa kàkà kó ṣe tiwa ó fẹ́ lọ ṣaya ẹ̀lẹ́ alábí. nínú mi sọ̀rọ̀ èmi làwọn pípé ìfọ̀rẹ́gbọ̀ mo ṣàfihàn lẹ. ojoojúmọ́ ń kọ́ location musical video ló máa fi yọ ọ́ lọ́wọ́ mi. ojú orí ajá dídí ni ojú orí ajá. ẹ dúró ẹ ẹ ọ̀hún èmi lè kọrin bú wàhálà ẹ̀ kéré gan-an ó kí ni gbẹ́dọ́gbẹ́dọ́ yín fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ ah. kí ni atẹ́kùn yín fẹ́ fi igi gbẹ́rú ṣe ọ̀rọ̀ tẹ̀mí lọ́wọ́ Olúwa lọ́wọ́ àyìnmọ̀sí kan ló ń dánmú ẹ̀dá òhe ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa lọ́wọ́ orí wàhálà ìkéré. ẹnu wọn ti wọ́n wọ́n ṣé wọ́n ti yàgò rẹ̀. túrú túbẹ̀ ló wọ̀. ṣé ilé wà lára àwọn kí ló ṣe kí ló ṣe jíjẹ ah, pàṣẹ ẹ kó ṣe ẹ kó jíjẹ ah. kó jíjẹ. kò ṣe kí ni kò ṣe bọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹjẹ́ àgbẹ̀ jíjẹ ọmọ ti bá bọ̀. gbé kí ni wọ́n á gbé yàrá. adìẹ kí ló ti kí ló ṣe. ẹ̀wọ̀n kí ló ń sá lọ láti. bàbá yóò bàbá yóò bàbá yóò bí ọ̀nà bàbá yóò sọ̀rọ̀ àìdè ọ̀rẹ́ lájújọ torí ọ̀nà kí ló ṣẹlẹ̀ náà. ọ̀yẹ́dì bàbá yóò sọ̀rọ̀ ọ̀yẹ́dì òjì ọ̀nà. DOP baba they are unlike àwọn short as ma mú tẹ́lẹ̀ so ma kàn jẹ́ bí white see you see you always always say no I don't know that kind of short now mo kàn fẹ́ short jẹ́ pé o máa wá látòkè yà high angle shot jẹ́ pé o máa mú details everybody nílẹ̀ because character tí wọ́n máa shoot ń bọ̀ sí o máa kú yà short you understand. ẹsẹ̀ ọ̀hún ti fún mi. oh my god abi ò fún yín lówó oúnjẹ bọ̀bọ̀ abi yẹn stupid gan mo ti sọ pé kó má pè abi mo ní kó má pè abi nígbà tó sọ fún mi pé abi ló fẹ́ manage iṣẹ́ mo ní kó má pè kó má fi àjà wọn kúrò lóko ni mo dẹ̀ mọ̀ mo wà very sure pé wọ́n máa ti fún àwọn artiste lówó oúnjẹ ẹ̀yin kúrò nìkan ni problem tó ní fún wọn lówó oúnjẹ very stupid guy um, your um, sand torí the only thing ti máa kọ sọ fún ẹ ni pé àwọn làpẹ́ yẹn wà lọ́wọ́ ẹ̀ yẹ torí àwọn fẹ́ kó lò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kó wá wá má lo boom má lo boom àtọ̀ kó wá látòkè ìwọ ọmọ bó ṣe aṣáájú bó ṣe máa mú everybody tó jẹ́ pé sand yẹn máa wà òkè tó dẹ̀ máa mix ẹ̀ dáadáa you understand. ẹ rántí. Um, àwọn iṣẹ́ kan àtàṣe ní last week mo fẹ́ carry take àwọn sales kan rẹ̀ but mo really like ìgbà tí mo rí iṣẹ́ yẹn náà mo like it. um, now uh, lady kemi prison um, props ẹ̀ máa fún ẹ ní bọ̀sùn tó bá ti fún ẹ máa pa character time." ẹ̀ then you tó bá ti shoot ẹ̀ má jẹ́ kó further tó bá ti fẹ́ lọ wọ́n gbé you understand tó bá dé studio àmọ́ bá ṣe máa fi blood sí i tó iṣẹ́ ti yàtọ̀ sí i. àmọ́ ibi dàgbà tí character yìí bá kí ni mo máa jẹ́ reaction ah sori according to the scriptwriter kò really sọ details nǹkan tó ṣẹlẹ̀ sí character wọn but ìwọ lo depression. ẹ jẹ́ kó máa bọ̀ ẹ bí ẹ ń kẹ́mi wọ́tà náà. gẹ́gẹ́ bí ọkùnrin ẹ jẹ́ kí n rí sọ́kò tó kọ́ máa sọ ìyàwó mi ni ní màmá wọn. àmọ́ ní tètè ìwé kan. ah dókítà wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni yéé àwọn aláìsí owó. gbàgbé kí ni gbàgbé kí ìtumọ̀ gbàgbé. na set dey direct me for for here na me be best. i go direct you for set. ṣé wàá tún débi báyìí màá tún direct ẹ̀. ó ṣe é ẹnu ẹtù pé lọ́wọ́ sàn. pé accent. o Oh ẹni tí. mo mọ bí mo ṣe máa ń lò. wọ́n gbọ́ international director. na me go break record i go beat my director for here. wey be your two shots ṣé o ti di white ball ni. ah ah wọ́n ti lo nǹkan. yellow ti di white. o ti lo nǹkan fún mi o ti lo nǹkan fún mi. Ah, mi ò lo nǹkan fún ẹ. Ah. màá wí màá ṣe nà ẹ àmọ́ pé eléyìí ò ń ṣe. Eh, calm rolling cut. Ah, mo sì lè pe action fún ẹ̀gbọ́n mi ẹ̀ eh, tó ṣe tó ń ṣọwọ́ bí ọwọ́. play okay na two shots na two shots na two shots god don catch you. babe what What's wrong. kí ló ṣe é. na ask for me bí báyìí náà kí ló ṣe é. etí bo ni kẹ́mi ti kú. come on heart ló ń ṣe ẹ̀ ó ti gbà pé nǹkan tó ń ṣe mo lè ṣe ni ẹ̀ wọ́n ti rọ̀. kàrí kẹ́mi ti kú kẹ́mi kẹ́mi ti kú. kẹ́mi wo. kẹ́mi kan náà. olùgbé kẹ́mi ìdájọ́ náà ti ó wọ̀ ọ́ mo lọ sí hospital wípé kí n lọ wo ó ní kẹ́mi ti kú kẹ́mi ti kú. má sọ fún mi pé pretty kẹ́mi ti kú kẹ́mi pretty ó ti kú. You mean dead? Ikú ọmọ idùn mi mẹ́rin. Ah, ikú ọmọ idùn mi don. Ikú ọmọ idùn mi kini ni fi ṣe replacement ọmọ yẹn? Yeah, báwo ni máa ṣe replace ẹ̀? Oh my God! Ah, don't you understand? Eh, eh, eh, project tá a ṣe lọ, a continue now. Ah! What? What you have human feelings? Wọ́n sọ pé èèyàn kú. Ẹni ẹni tó ń ṣiṣẹ́ kú. And can you could think about is bó ṣe máa parí iṣẹ́. Ah, don kì í ṣe pé kò dùn èmi now? náà yes ó dùn mí nínú egungun ara ó dùn mí wọnú ẹran ara mi lọ eh, but you don't understand that show must continue if you said that again i will make sure Mr. i kill you alive you bad you can just stop it just stop it. take it to your director sùúrù náà what's wrong with you take it easy ó dọ̀rọ̀ mi náà náà. sorry. ọ̀rọ̀ ọtí ló sì le. Let's leave this man. Don't you understand? understand what? If you're not careful. You take it easy. Let's go. Let's go. You don't do what? Go back ò lè ṣe No, ẹni sùúrù. Nǹkan tí mo sọ ni pé kì í ṣe pé kò dùn mí, but replacement fún ọmọ tọ́kẹ́ mi ṣàtúntò ọ̀rọ̀ fún ọ ó jọ dápé kó jọ gàdé ẹsẹ̀ méjèèjì tí ń tiro ó rẹ̀ ti jọra rẹ̀ ọmọ méjì yóò fò sílẹ̀ yóò kẹ́kọ̀ọ́ tá a bá bi ẹ́ léèrè ẹjọ́ ìwèrè ló máa sọ ojú tọ̀rẹ́ mi ojú òtì mi irọ́ mi gbogbo wa lójú jọ ti obìnrin máa ń ṣàbíamọ ni obìnrin máa ń jáfáfá o ò jáfáfá o ò ṣàbíamọ òun ṣe bí ìgbàgbọ́ pé o kò dédìí òrìṣà o kò mọ̀ ní ni o ò tiẹ̀ ṣe bí ìgbàgbọ́ pé níṣe ló bí wọn láti inú ẹ̀ ò ń ṣe bí ìgbàgbọ́ pé o ò jẹ̀ rárá ọmọ. ó ti sú mi ọ̀rẹ́ mi kí ni kí n ṣe báyìí ó ti sú mi. there you go again ó ti sú ẹ̀yìn náà ní ìṣe àná máa gbá ilé tẹ́rìn ọ̀rẹ́ mi wọ́n sọ kò ní sì fún mi láti sọ fún ẹ wípé o ò bìkítà kò ní sì fún mi láti sọ wípé mo fẹ́ lè bí pé èèyàn dàtìdàtì ló ń gbà mí ọ̀rọ̀ ọmọ ẹsẹ̀ ọmọ mi ò gbọdọ̀ dúgò tọ́mà nígbà fi odindi ẹsẹ̀ ṣeṣe tọ́mà sọ pé fara tọ́mà ọlọ́run àjẹ́ rí bíi ọlọ́run ní jẹ́ kọ́mọ kúmọ mi lójú. ibi bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ you have to do something about it. èmi mọ̀ pé èmi mọ̀ nǹkan tó yẹ ká ṣe ó lè mọ tó yẹ ká ṣe sí láéláé ọmọ tó ṣẹlẹ̀ èmi mọ̀ nǹkan táwọn máa ṣe mọ̀rọ̀ mi tó bá ti di lọ́la màá wá gbé e màá dẹ̀ fẹ́ kó wọṣọ mọ̀rọ̀ ṣe ọ̀fọ̀ tẹ̀lé mi o ìgòyí sọ́ọ̀nù tó lálákòwé ẹ̀ ti pọ̀ jù yìí tẹ̀lé fi ṣe ra yín lọ́pọ̀ jù gbogbo ntọ́lọ́run dá ó dá fún ilẹ̀ ènìyàn ni bọ́tí rẹ́ni bẹ́ẹ̀ bá ṣe ìwé ẹ̀rọ ọmọṣẹ́ bíi pé kíá bí eré bí eré ọmọ kìíní fò ìkejì fò ṣé wọn ti dàgbà wọn ní púpọ̀ èmi bọ̀ wá gbé ọlọ́la kò tún múra lẹ́dẹ̀ẹ́ mi aago mẹ́jọ kókókó tí má ti dé rí kí n rí ẹ dáadáa kálẹ̀ jọ̀ọ́ tó rẹ̀ lè má rìn lọ láàrin ìlú ẹni tó ń ṣọ̀fọ̀. ìgò yìí wà lọ́sọ̀ọ́ wàá gbójú ẹ lásán débẹ̀ àjọmọ adébẹ̀ ni kò múra má débi má ṣe bẹ́ẹ̀ ni tọ́mọ ẹ ti kú ká lè fi ọdún ta fẹ́ yanjú ǹjẹ́ mo fẹ́ fún ẹni òní bí èmi bá tèmi wọ́n máa ń wọ ẹ pa sílẹ̀. ṣé Yeah, yeah, I need to have money. The wilderness capacity, zinahamu idhuluju nisikapate nituutu wa nishaitani huu unakum aduhu mubin ya ayyuha alladhina amanu idhuluju nisikapate nituutu wa nishaitani huu unakum aduhu mubin idhina shaitani mustaqim sí rọ́mbẹ̀ méjèèjì kún gbà kan náà ni. ẹ wá rí èyí tó pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kékeré lè tó ṣẹlẹ̀ yìí o kí ẹ tètè wá solúsàn sí ọ̀rọ̀ ẹ̀ bí a ṣe rí àkúfà gidi ni o èyí tí ó pàtàkì jù bẹ́ẹ̀ ni pé bàbá àwọn ọmọ méjì. ọkọ tiẹ̀. àwọn ni wọ́n ṣokùnfà lásìkò ìpọ́nlẹ̀ bíi owó ẹ̀jẹ̀ kan délé ni bàbá yìí ni tó bá ṣe kókàn náwó ẹ̀jẹ̀ lásán ni rádà. ṣé wàá rí tí wọn ò bá tètè ṣàlàyé bí ìrìn àjò ṣe bá wá ó léwu o ó ní ewu torí bí a ṣe rí i ni pé nínú ìdílé yín gbogbo ẹni tó bá ti ná nínú owó yìí dandan ni kí wọ́n gba kúsà. ẹ àfà gbogbo àwọn tí wọ́n bá bá wọn nánú owó náà. tí wọ́n bá ti nánú owó yìí léèyàn méjì tó kù tó mi bá máa ṣẹlẹ̀ ó lè jẹun bẹ́ẹ̀ ah! tí mi bá máa ṣẹlẹ̀ ó lè jẹun bẹ́ẹ̀ jọ ogun pé kí náà kọ̀ déédéé ṣẹ́yọ tẹ̀ tán ló sì ló dẹ̀ ṣe pé ẹbí yín nìkan tó nánú owó ẹ̀jẹ̀ ló máa ló máa ṣalákọ̀ọ́bà kú lọ gbogbo àwọn tó bá kú báyìí wọ́n máa rà kádàrà tí wọ́n mọ̀ lẹ́yìn. ẹ má bínú ẹjọ́ má bínú ṣé mo yáwó lọ́wọ́ ẹ̀. rẹpẹtẹ dáadáa mélòó ni káka nínú eyín adépèlé èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ti mọ́tò gan o ti gbàgbé ni àwọn owó tá à ń kó lọ Dubai àwọn ọ̀rẹ́ mi solution ni ká wá báyìí o. àtùgbà tẹ kó bá mi <laughs> àtùgbà tẹ kó bá mi ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ mi ní ẹ a máa tójú wọlé olówó kiri ẹ ẹ àfà ẹ jọ torí Ọlọ́run hmm. kí wàá ní solution sí problem rẹ hmm. tó láti dárò báyìí o èmi ti yẹ iṣẹ́ tí rí ọlọ́mọ ẹ̀kẹ́ ọ̀rọ̀gbọ̀ àkóbá o àkóbá àdábá àtẹnujẹ o ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ mi ní mo fẹ́ débẹ̀ mo fẹ́ bá ṣe orú rẹ̀ báyìí o. ṣe rí èyí tó pàtàkì jù báyìí ni bí ẹ ṣe rí bàbá àwọn ọmọ ìbá sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ owó ẹ̀jẹ̀ ṣe jẹ́ táwa tètè mọ bá ṣe mú àdúrà lẹ́sẹẹsẹ fún wọn bó ṣe ká wọlé alúwa ìṣá aláhùbí kúdúrátì mo ní ìgbàgbọ́ pé tí a bá gbé dùáù kalẹ̀ tá a ṣe àwọn oríṣiríṣi ìlìmì tá a ṣa oríṣiríṣi àwọn iṣẹ́ tó gbọngbọ́n fún bàbá yìí mo mọ̀ pé wọn ó là nínú ìṣòro náà àwọn ẹbí yín tó kù náà sì là ṣùgbọ́n láì ríbi tọ́rọ̀ ìbá wa ká mọ ibi tá a dojú àdúrà kọ hmm. ìyá wa ó ní ewu gidi gan ó ní ewu gidi gan léyìí tí ó ṣe máa fẹnu sọtán. Eh, eh, ṣe àfà àdẹ̀gbọ̀ torí ó stubborn máa yẹn lè má dá wa lóhùn bóun la ṣe fẹ́ ṣe báyìí nísìn. mo mọ̀ pé owó tẹ mú wáyé náà lára owó tá à ń sọ pa inú rẹ̀ ẹ wá rí bówó ṣe wà lọ́wọ́ mi ẹ gbà ẹ mọ̀ mi lọ padà mo yọ̀ǹda. ọ̀rẹ́ mi bá mi gbà bá mi gbà kí ló kú ọ̀sùn máa fà. ṣebí ní owó ọwọ́ ẹ̀ ló ti yọ fún wọn. nínú ìwọ ló mú mi wá ọ̀sùn máa fà bá mi gbàjọ. báwo ló ṣe wá di tó ń bẹ̀ lẹ́yìn oṣù. èyí lè gbowó yín wà ẹ gbowó yín lọ́wọ́ mi. tó fún ọmọ bí àjìyẹ bá kú ata ń lọ ọmọ wọn lórí òkè páànù. kí ni gbogbo ẹ̀sà yìí já ń bọ̀ lórí kí ló bá dé. ọmọ adálẹ̀ gbé wùrà kálákọ̀ṣu ìyàwó àwòrán hmm. ṣé o mọ̀ pé láti ìgbà tá a ti fẹ́ra kódà a ń gbádùn ni o kódà mi ò lólólùfẹ́ mi tó lè dàbí tiẹ̀ láyé yìí o mọ̀ aláàfáà mo ti ń bọ̀ yìí. what. wọ́n ní àwọn ọmọ tó ń kú oògùn owó tó ṣe ló fà á o wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé tó o bá jẹ́wọ́ there will be solution for it wọ́n ní ṣùgbọ́n tó o bá jẹ́wọ́ hey Badmus ó léwu o wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé yìí o àtọkùnrin àtobìnrin àtẹbí kódà gbogbo àwọn nǹkan síta ní Badmus torí Ọlọ́run jẹ́wọ́. kò ní dáa fún aláàfáà tó sọ bẹ́ẹ̀ fún mi tí wọ́n gan ò bá ṣọ́ra kò ní dáa fún ẹ ṣé mo sọ fún ẹ kó yé máa tójú bọ lékiri àbí mo rán ẹ jẹ́ lọ sálọ́dọ̀ aláàfáà ọ̀hún tó wọ́n sọ fún wọn wípé èmi fi ọmọ tèmi ṣòwò ìwọ náà dẹ̀ wá ń bọ̀ tí baálé ilé bá tiẹ̀ ń yàgbé ọ̀rìn ṣé ìyáálé ilé lẹ́ẹ̀kan máa rò kiri ẹ́ wọ́n arọ́ wọn nírú iṣẹ́ yẹn sí mi wọ́n wá ń jẹ. wọ́n ti lóò ní jẹ́wọ́ wọ́n ti lóò ní jẹ́wọ́ ìwà àgbàyà yìí mi ì ní jó sọ mi dolórí burúkú mi ò ní gbà ó mi ò ní gbà tí lóò ní jẹ́wọ́ àgbàyà olóògùn. àǹtí níwájú ọba àlàyé dákì ń pè jẹ́rìí rọ gbogbo nǹkan tẹ́ni pé ó ń ṣẹlẹ̀ sí ọ̀nkù yín yẹn kì í ṣojú lásán. èmi náà sọ kò lè jójú lásán báwo lọmọ méjì ṣe máa kú at the same time lẹ́ẹ̀kan náà ṣoṣo ètò pásítọ̀ kí la máa ṣe sí báyìí. ẹ wo kékeré ń tẹ́lẹ̀ yẹn ẹni pé ọmọ méjì ẹ wò ní ọ̀sẹ̀ ọmọ mẹ́fà ọmọ márùn-ún wọ́n ah. ṣe máa máa kú gbogbo ẹni tó bá ti jẹ́ ní owó yẹn ẹ̀yin o ọmọ yín ọkọ yín ẹ̀ ah! ẹran tí wọ́n sìn nù ilé yẹn kò sí ah! nítorí ìdí èyí wọ́n gbọ́dọ̀ wá síwájú ọlọ́run ọba àlàyé láti wá jẹ́wọ́ bí wọ́n ti rówó kí ná torí pé owó ẹ̀jẹ̀ yẹn wọn burúkú sì ń bọ̀. ẹ wo ń nǹkan tí ìyàwó yín bá lọ síbi tó lọ tó tọ́ ni o àmọ́ wọn mọ́ bó ṣe máa gbé kalẹ̀ fún yín wọ́n ní owó ẹ̀jẹ̀ lẹ́ ná wọ́n ní tẹ́bàdẹ́ jẹ̀wọ́ wọ́n ní kékeré lè tá a rí o tó bá máa já sìn ó máa bẹ̀rẹ̀ látòrí mẹ́rin mẹ́rin méje méje wọ́n dẹ̀ ní gbogbo àwọn ata náà ń bẹ̀ gbogbo àwọn fámìlì pátá ló máa lọ sí èmi ò dẹ̀ fẹ́ kú wọ́n kọ́ ẹ̀dẹ̀ mọ́ pé èmi àti ẹ̀jẹ̀ ni wá a dẹ̀ tún gbọ́nú ara wa wọ́n kọ́ ìwé jẹ́wọ́ fèmí mi ní sọ fún ìyàwó yín o máa kọ́ mu yín lọ síbi tèmi náà lọ tó ti sọ pé tòótọ́ ni. shut up mi jẹ́wọ́ kí ni fún ẹ ìwọ ló mú rìn kiri àbí wọn náà wàá ń challenge mi ìran wo ni ìwọ ìwọ tèmi rán léwe tó kàwé dé gbogbo tó bèrè lè kàdé tiwọ tó tẹ́gẹ́ ibi tá a fi ẹ́ sí ọ̀gá ni ẹ̀ ń bẹ̀ tó ń tó ń travel káàkiri àgbáyé tó ti la ojú wọn á tójú bọ́lé kiri àti ìwọ ló ń mú kiri lọ́sọ̀rọ̀ aláfa ẹ̀ wòlíì ẹ̀ adáhunṣe kan ẹ̀ lọ́sọ̀rọ̀ aláfa wòlíì adáhunṣe four one nine wọ́n tún wá tún ga ẹ̀yìn wọ́n tún kúrò ìwọ tó kàwé ìwọ ẹ́ à ń tọ́ fẹ́mi pé tẹ́lẹ̀ wá bí kan jókòó sọ́ra wáyé máa ní kó gẹ́rà kó má dé bí wọn. ẹ kú ẹ̀rọ ẹ gbàgbé o ẹ rẹ bá ọ̀gá ní kí ẹ ní kí gẹ́tà tù yé mọ́ ní gẹ́tà tó ẹ jẹ́wọ́ fèmí o tó lè dè fẹ́ kú o ó sọ sí ọ ní pé ọmọ mi àtọkọ mi náà máa lọ sí tó láti náà ní owó ìyá màá dárò ó kó jẹ́wọ́ fún mi ta ó ti náà ní jẹ́wọ́. ẹ ẹ mọ kó ṣe lọ lè wo etí sófin ìfẹ́ra níbi sófin ìfẹ́. very stupid ntò bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé àwọn obìnrin ọpọlọ fẹ́lẹ́ gan àfẹlẹ eh. ah, ah. ẹ mọ̀ pé bí sọlá wa ó lọ pàdé àkókò pẹ̀lú ìyàwó mi one gang of against one gang wọn tó pé àwọn ti rìn o àwọn jáde lọ ẹ wọ́n ní oògùn owó lèmi ṣe o mo lèmi èmi ṣe oògùn owó <laughs> èyí ló bí fẹ́mi ni àbí èmi àti ẹ̀kọ́ la fẹ́ mi sọ́dọ̀ tuntun ilẹ̀ náà ti ta sí i láti ìgbà tó ti wà lọ́dọ̀ mi ṣé ṣé ọba tó oògùn owó ṣe kó máa ṣe wàhálà tó àti ṣe ẹ ọ̀rọ̀ wọn máa ń sú mi o àwọn ìyá tó bí wa gan-an ó kù díẹ̀ káàtó fún gbogbo wọn. ẹ ẹ gbọ́ ṣe é lóòótọ́ àti òṣìṣẹ́ ọjọ́ ìdẹ̀tì tánà tí wọ́n fẹ́kẹ́ mọ kíní kan wípé èmi kò mọ sọ́ọ̀sì owó yìí mi mọ̀ bó tàbí ṣiṣẹ́ tàbí ní information mi mọ̀ bó ṣe jáde. sẹ́mi kí ló sọ lẹ́nu ṣé òun fipá pé wọ́n sọ fún mi pé ọ̀lùsọ bẹ́ẹ̀ mi nígbà. ṣé kí n má tó yìí táwọn kan bá láwọn jáde pé wọ́n lọ ṣe àwọn ìwádìí wọn ṣẹ́gẹ̀dẹ̀ wọ́n rí ṣe ẹni ìwọ̀n kan tó ń ṣẹlẹ̀ ẹni méjì ló ti kú ẹgbẹ́ yìí lọ wà nínú fámìlì ẹ̀yìn náà lọ ń everybody báwo ni wọ́n ń kú látẹ̀yìn téèyàn kú láti wájú ṣé kó rí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni kí ló ń sọ lẹ́nu ẹ̀ ìbémi àti ẹ̀lájọ́ ń ṣiṣẹ́ ah, ìwọ náà ṣé èyí ṣe kó fẹ́ bá wọn ya òrè pàdé báwọn kò yé mi tó sọ yìí o wá ń fẹnu ara ẹ sọ pé mi tèmi àti ẹ̀dájọ́ ń ṣiṣẹ́ tí ò ń ṣe mi tó ń ṣàlọ. kí ni mo bó rọ́bì ṣe orí bó sí ìlú ìwọ tó ń bá mi ṣiṣẹ́ lójoojúmọ́ tá a jọ ń ṣe wàhálà tá a jọ ń làgùn kà tó rówó wá sọ fún mi pé ìwọ náà ń bìlì mo àwọn olùbìlì èdè sílì ẹni ṣe gbogbo gbogbo kọ́nìkọ́nì àbí wọn tẹ̀ ṣe yẹn kò sí afẹ́fẹ́ tí ń fẹ́ adírí fúra díẹ̀ tẹ́ fi máa tọ̀hún iwájú rẹ̀ tó yẹ máa ti kú wọ́n tó yẹ ṣe kú látẹ̀yìn ok o ti kọ ẹni tó tó ní ẹ̀ sí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ó máa kó ní ẹ̀ báyìí irú irú style mi yẹn ẹ̀yin lè ṣe kọ́kọ́ máa lọ náà káwọn tó wà wájú kọ́ máa lọ kọ́ ti gbẹ́gbẹ́ ìkíní ìbáwọ̀ àtẹ́kọ̀ọ́ fà ẹ̀wá ni mo sí èmi sí ni o báwo ni máa máa sọ́rùkọ báyìí lẹ́nu sílì báwo tàrí kan mo sì lè mọ ọjà wèrè o ṣẹ́gbẹ́ rí nǹkan tó yẹ pé tẹ́lẹ̀ dára pè mí lónìí wọn pé ọ̀kẹ́fẹ́ mi wá o bí lẹ́gùn ṣe rí rẹ̀ bó ṣe rí rẹ̀ bó ṣe rí rẹ̀ àbáwọn kẹ̀kẹ́ ọkùnrin sọkùnrin amọ̀wọ̀ ẹ̀bọ amọ̀wọ̀ òtútù èèyàn kú látẹ̀yìn so gabriel kunisi ó máa kọ èmi kó tó báàgì kò tẹ̀lé kọ yìí because ìyẹn mọ owó ẹgbẹ́ fẹ́ dá àwọn sọ pé bákọ̀bákọ̀ ayé ẹ máa ń dà sísọ lásà o ẹ wo bí afẹ́fẹ́ ti fẹ́ àti ní fífọ adìyẹ èmi fẹ́ fẹ́ gbé mi sí i èmi àti yín àjọ lẹ̀pọ̀ ni kí ló dé ayé ẹnìkan lọ sígbà ẹnìkan lọ sáwọ ẹ wá lo àwọn orí ọwọ́ tí ò ṣe kinní kan. ẹ ṣàánú mi kí ló ṣe ọ̀rẹ́ mi kí ló ṣe bílẹ̀ mi bílẹ̀ mi bílẹ̀ mi ah gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe lẹ́yìn ọ̀rẹ́ mi gbajúgbajú bá mi sọ̀rọ̀ kí ló dé kí ló dé kí ló dé pẹ̀lú ọkọ mi ìdí ìdí òun tó ni òun tó ni kí ni ọ̀ṣà yẹn ni o òun tó ni èmi lọ èmi lọ ọ̀ṣà tó ní lójú mi àbúrò ọ̀rẹ́ mi wọ́n tẹ̀lé ayé ọ̀rẹ́ kí wọn la fẹ́ ṣe lójú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣe tó lọ sí ọkọ rẹ̀ tí ìjẹ́wọ́ náà kò jẹ́wọ́ gbogbo ọgbọ́n ni mo ti ta kò jẹ́wọ́ rẹ̀ tó tó bá kí òun fojú sunkún ilé yìí gbogbo ó fẹ́ kọ́mọ ikú. Ah, ọ̀rẹ́ mi rẹ mi ò gbọdọ̀ fojú sunkún ilé eléyìí ò gbọdọ̀ kú rárá eléyìí ò gbọdọ̀ kú ọ̀rẹ́ mi. Ah, bídèmí ṣé ìwọ ò lè bá bàbá ẹ sọ̀rọ̀ ni màá gbọ́ àgbà bídèmí you can talk to him tó bá sọ gbogbo sí lẹ́rọ yìí fún a lè mọ̀ wípé kìíní ṣé ó tún bá fojú sí pé eléyìí tún ní báyìí. nínú fámìlì wo èyí ẹ jẹ́ wọlé ẹ wọlé. ẹ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ẹ wọlé. Bébé. Tádì, mm-hmm. ṣé mo pè mí nìkan mo kò fún yín? Òdìdẹ ojú mi ló lọ. Ẹ dẹ̀ nífẹ̀ẹ́ fojú sunkún mi. Irú èdè wo ló ń fọ̀ yẹn? Kò sí kúrò jù ẹ̀. Òun tó ṣẹlẹ̀ sáwọn ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ọlọ́run kò sí ká lè ṣe pẹ̀lú. Ṣùgbọ́n pẹ́nìkan tó máa máa kú lẹ́yìn tiwọn yẹn kò sí yẹn mọ́ kò sí àkúfà kankan mọ́ kò síkú lójú ẹni kankan ló lè mọ́ ẹnu wọn fi ń pe tèmi dire ni. gbàdé àtìgbà tí àwọn ẹ̀gbọ́n mi àwọn méjèèjì tó ti kú báyìí dáàdi ẹ̀rù ń bà mí o with the way things are going ó ṣe ló dàbí pé mi ní kú kan o. ó wọ ọlọ́run ló ń ṣe tó ń ṣe o ó dẹ̀ mọ̀ tó ń ṣe pé kẹ́mi kan tó wá tó òkú lọ sí ẹ̀ mọ́ ṣubú lójú ẹ̀ o wà ronú bẹ́ẹ̀. dadi hmm? dadi ẹ jẹ́wọ́ nǹkan tẹ́ ṣe o ẹ jẹ́wọ́ tèmi ò fẹ́ kú báyìí o ẹ jẹ́wọ́ o. kí ni ìdìbò orí ń dùn ẹ kí ni kí n jẹ́wọ́ kí ni ah, ẹ máa wọmọdé are you stupid? Hmm. wọ́n ti recruit wọn náà hmm. ìyá ènìyàn rọ́wọ́ ẹ̀ tí wo bá dẹ̀ ṣọ́ra á kó ẹ sí wàhálà ìjẹ́wọ́ <coughs> kí ni láti mo fẹ́ kú. ẹgbẹ́ tí kú lójú ẹni bọ̀ nínú ilé. dandan tó ń ti dá ẹ tó ń ti dá ẹ. títò títò títò ike wọ́n máa ti ẹ̀rọ sí mi òògùn bọ́ ṣe ń fi ọmọ jẹ́ ni. Thank ah. sọ ọlọ́run àtàgbára ń jọ síta. ẹ pásítọ̀ lórí ọ̀rọ̀ ọkùn mi màá gbogbo bá ṣe bá fà títí títí pé wọ́n ṣoògùn owó ni ọkùn mi ní àwọn ò owó ìyàwó ọgọ́ tún jáde fẹ́ẹ̀sì nǹkan sọ fún mi pé wọ́n ṣoògùn owó wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ a fà tó gbogbo fámìlì tún pariwo lé wọn lórí pé wọ́n ṣoògùn owó ọkùn mi ò jẹ́wọ́ o wọn ò jẹ́wọ́ ti sú wa báyìí o. sista Bisola ẹ má get me wrong o mi ò ní kí wọ́n ṣoògùn owó mo ní pé owó ẹ̀jẹ̀ ni wọ́n ná. ó ṣe ewu lẹ́tún tó báyìí kí ló máa ṣe sí nǹkan tó wá wà ńlẹ̀ yìí báyìí. Hmm, ẹ mọ nǹkan tẹ máa ṣe sí ni pé ẹjọ́ kí wọ́n wá kó wá jẹ́wọ́ bí wọ́n ti rówó ẹ̀jẹ̀ tí wọ́n ná kálíbà mọ́ bí tá a máa dojú àdúrà kọ ṣọ́rọ̀ mi ti yé yín lóòótọ́ ni wọ́n náwó ẹ̀jẹ̀ ṣùgbọ́n wọn ṣoògùn owó pásítọ̀ fẹ́ mọ̀ kó tẹ́ máa ṣe fún mi bóyá máa tẹ̀lé mi lọ sọ́dọ̀ wọn bí ọtọ bá rẹ̀yìn wọn náà wọn bóyá wọn á jẹ́wọ́ fún mi lọ́sẹ̀ ìjọ mi ò fẹ́ kú ẹjọ́ ìṣàánú wa. ok but sista Bísọ́lá mọ̀ pé mo máa ń bízì gan ṣọ́rọ̀ mi kì í èmi náà máa create time máa wò tí máa ṣe wáyé mi wọ́kẹ́ tó lọ ẹ ká wọlé ká gbàdúrà. tó bá a lè ìyá wa sàrámù àlejò ẹ kú ṣe olú ẹ ṣe ẹ kú dìde ẹ kú gbogbo gbá wa. ẹ má bínú mo ń ṣe àlùwà lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn mi kan rẹ̀ mo ló jẹ́ pẹ́ díẹ̀ báwo wá ni kí ni àbálò àbábọ̀ ti bàbá ẹ̀ ṣọ́ ti ṣàlàyé bẹ́ẹ̀ fi tẹ̀ ṣe jẹ́. àáfà kò jẹ́wọ́. aláàpá wọn ò jẹ́wọ́. kò jẹ́wọ́. ṣé ẹ fún òní lè bá wọn sọ̀rọ̀. àáfà mo bẹ̀ mo tú mo rọ̀ mi ò ní tàn yín o nígbà tí ò jẹ́wọ́ mo mú yín líle fún un tí mo pa láriwo gan àmọ́ kódà mo ń sọ fún mo ní àáfàá mi ti ní tó bá jẹ́wọ́ àwọn á wá solution sí ó kò kò jẹ́wọ́. ẹ wo àáfàá àwọn ibi tó lè dé àtúnikọ́ mọ̀ bíbí inú ẹ̀ kó tún lọ bá kó tún bẹ́ẹ̀ àáfàá kò mà jẹ́wọ́ ó sọ pé òun òṣùgbọ́n owó ni ó kàn sọ pé òun òṣùgbọ́n owó ni mi ì sọ pọkọ yín sóògùn wo. àfà ẹ sọ fún wọn nígbà tí mo wà ẹni lówó ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ owó ẹ̀jẹ̀ lọkọ yín náà ṣe rí ọ̀rọ̀ owó ẹ̀jẹ̀ tí wọ́n ná yìí òun ni mo ní kẹ́ ẹ tẹ̀ wọ́n núlé lórí kí wọ́n lè ṣàlàyé bí owó wọn ti ṣe bẹ̀rẹ̀ nípìnlẹ̀ ká lè mọ ibi tá a dojú àdúrà kan. òṣogbo owó. iná máa lè ṣeré yusuf wàhínà máa lè ó sì rù sísọ ó ní ọlọ́run ọba sọ ṣe rí lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló kù bó ṣe já sí pé ọkọ yín ò ṣògùn owó tí mò ń sọ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà owó ẹ̀jẹ̀ ni wọ́n ná bó bá wá rí báyìí tó bá ṣe pé bẹ́ẹ̀mi ṣe ṣàlàyé fún yẹn pé kẹ́ ẹ tẹ̀ wọ́n nínú bó bá lè ṣàlàyé bí owó wọn ti ṣe bẹ̀rẹ̀ ni ká lè mọ ibi tá a dojú àdúrà kọ ni ká sa àwọn oríṣiríṣi ìlèmí ọlọ́run àwọn oríṣiríṣi sírù tó ṣe pé tá a bá fi wọlé alúwà tá a fi bá ọlọ́run ọba sọ̀rọ̀ gbogbo ibikíbi tí aburú ìsapamọ́ sí àṣìbò abáṣerò ju ìdẹ̀kùn síbẹ̀ tí gbogbo nǹkan sì lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ tẹ̀ wọ́n nínú ṣùgbọ́n wọn ò ṣe òògùn àwọn àrípò owó ẹ̀jẹ̀ ni wọ́n ń ọkọ mi ìṣògùn wọn àwọn olówó ẹ̀kẹ́ ọkọ. ẹ tẹ́wọ́ àdúrà yà wá alámúná sọ́ra ká sọ́ra ká wàhùwà dán àgà síkírà ká àlẹ́ sí àkọ́dà sára ká. bóyá lẹ́nu ẹ bá wa mọ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn torí finally ọ̀rọ̀ yìí ní bá a tàn mọ́lẹ̀ sí kó sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó ti dá wàhálà lẹ láàrin mi àti ìyàwó mi in fact ìyàwó mi àtàwọn àbúrò mi pẹ̀lú ọmọ mi bá wọn all gang up against me ẹ̀yẹ wò ó bá sọ ẹ̀ wò mí ṣé mo jọ ẹni tó ń ṣògùn mo jọ ẹni tó ń ṣògùn ká máa pé bóyá mo wá ń ṣe oògùn owó. Mr. Badmus lóòótọ́ lódodo ẹ̀ ṣe oògùn owó. tó ti tán ṣé tó yín àmọ́ síbẹ̀síbẹ̀ náà owó ẹ̀jẹ̀ lẹ̀ ń ná. pásítọ̀ ta ni ìbá ní kẹ́ bá tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ ni èmi ò ṣògùn owó báwo ṣe jẹ́wọ́ ẹ̀jẹ̀ pàṣẹ ìṣèké mo kíra mi tí mo wá rọ ẹ̀jẹ̀ sí owó. ògo ni fọlọ́n ló fẹ́ ọ̀run mo fẹ́ bi yín ní ìbéèrè kan níbi tẹ́ ẹ jókòó sí yẹn mo fẹ́ kẹ́ rò dáadáa báwo lẹ ṣe ní gbogbo owó tẹ́ ẹ ní gbogbo ilé tẹ́ ẹ kọ́ ilé iṣẹ́ tẹ́ ẹ ní gbogbo ọkọ̀ tẹ́ ẹ rà ibo ló ti bẹ̀rẹ̀ báwo lẹ ṣe ní gbogbo ẹ̀. mi ní láti ronú jinlẹ̀ lọ títí máa mo ṣe youth service ní Agbo ní Delta State mo ń bọ̀ láti gbèsè ń jọkàn mo rówó he o. gbàdúrà sọlọ́run pé má parí youth corps ìfẹ́ bẹ́ẹ̀ nìkan kan ṣiṣẹ́ kébì náà tiẹ̀ rówó kan kí n fi dá iléeṣẹ́ lẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. mi ìpayọ mi ìṣògùn àdúrà ni mo gbà ọ. ògo ni fọlọ́run lókè ọ̀run Mr. Badmus ibi tí problem owó yẹn gangan ti bẹ̀rẹ̀ nìyẹn torí pé owó tẹ́ ẹ rí yẹn owó ẹ̀jẹ̀ ni tá a ṣe mú mi rí inú ìṣèpáyà náà. as a matter of fact ṣe orí ọ̀rọ̀ tí mo ń pèsè òótọ́ nìkan tí mo ń bẹ̀ sọ sórí àwọn obìnrin tó bá ti ní irú nǹkan tí wọ́n ní ẹ̀ẹ́gẹ́ bí àwọn tó ní àyàbá àzìn irú rẹ̀. kó sì lọ tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá dẹ̀ sọ̀rọ̀ jẹ́ kí n lọ bí tí mo lọ má fi tiẹ̀ dá mi dúró láàárọ̀ kùtù. bèbè ṣé àti ń jà ni. à ń jà jù. ṣe sí mi láǹkan tó ń ṣe yìí ìfẹ́ ìfẹ́ wà lọ́kàn mi hmm. ó ló jẹ́ kí n máa ṣe gbogbo tí mo ń ṣe yìí mo dẹ̀ fẹ́ fẹ́ ni mo dẹ̀ mí ni. sórí alaba oh god see baby má pè mí ní alabama call me alabama alabama ṣé tí data center wà ń bíbá even agbọ́ta wà yìí gan alabama ni gbọ́n pé mo pé mo pé foreign name ni orúkọ yẹn máa ń talate everybody please call me alabama ok. alaye wa wa wa ní sùúrù ṣé o mọ̀ pé amọ̀bi tà àtijọ́ wa èmi kúrò ní àwọn ọmọ tó máa máa form la cream la posh fún alaba náà sọ ẹ́ láti lé so tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ in a polite way tá a máa fi gbọ́ra wa so kò kò kò mọ̀ nǹkan tó ń sọ. So say baby ṣorí èmi really nífẹ̀ẹ́ ni àánú fẹ́ fẹ́ sílé ṣorí tá a bá ti parí service tán mi báyìí I swear down ká ló ṣe wedding ló kù ọlọ́run. Alaba ṣorí mo yí wáyé I am still a virgin so mi tiẹ̀ tí ìráyè gbogbo nǹkan tó ń sọ yẹn àní ẹ̀yin ọkùnrin ayé ìsìn bẹ́ẹ̀yàn gbà fún yín lónìí gan ẹlẹ́dí àti ṣìyàn láṣọ wọ̀ instantly and I'm not ready for that I'm not game for it so I'm um, I'm not interested kòkòrò kòkòrò. máa ní káíkáí ìbílẹ̀ òkè nga gba mi so wọ́n ló máa ń so. kí ni nga mi so kò bí n pé àbó bá mi dá sọ̀rọ̀ pé wà lẹ́yìn gbà mí lọ́wọ́ àlàbà irú àlàbà máa sọ pé òun fẹ́ fẹ́ mi. ìyá àlàbà náà ah hey! Eh, oh my god Funny part, my wo o idiot ààrẹ orí ìwà toast mi mọ́lẹ̀ lánàá tí mo yìí fún lóúnjẹ o eh. mo rí pé bí fẹ́ pa yàrá yẹ ẹkùn báwo pé kí n help ẹ o kí help me station ẹ̀ ń bá fún lóúnjẹ o tó yìí jẹun eh. even gan-an to tún ní kò sówó mọ́tò lọ́wọ́ mo ṣáàtì ìwé tí mo rọra mo jẹ́ pé kí mo lè ṣe mo bá tún fún two hundred naira fún mọ́tò no move lọ sọ́dọ̀ láti lọ fi àwọn kankan hàn tí ò yé mi. àbúrò ẹ̀ bù ni ẹ̀ mo rí mu ètè sọ̀rọ̀. o tún ṣẹ́jú sí mi. èmi ṣẹ́jú sí ẹ. idiot ni bọ̀bọ̀ yìí. àmọ́ bí wọn fine boy tó bóyá ra fine yẹn ló fi ń kó wọn jẹ kò problem ẹ̀ wá ní pé kò gbúdọ̀ rí àyà àyà yìí ni tó bá tilẹ̀ ráyà báyìí ó ti tán ayé ẹ̀ ti tán ọmọ fọ́nì pàtì ní pé o ti ń ṣòkòtò ẹ̀kan tó wà ń jẹ tó bá tilẹ̀ lọ mú aṣọ yẹn ní bẹ́dà select báyìí ṣoṣo ṣòkòtò ẹ̀kan tó wà ń jẹ yìí báyìí ó máa lò ó ní sí ni wàá òbí fine boy ti tán òun ló fi mú wọn wèrè ní àmọ́ bí wọn aláwìn ìrìn wọn náírà báyìí ní kò fún ẹ two hundred kò ní kò fún sori alaye èmi kúrò ní àwọn ọmọ tẹ máa fi aworaja. rajà i don't fall for kind boys i fall for what you have upstairs ṣé o ń gbọ́ èmi ò dẹ̀ báyà múlẹ̀ mi ò lè fẹ́ àkúṣe rádaràda pìtì ẹ ṣé o yí ẹ wo jẹ́ sọ it's better you go outside there and get yourself a good job you understand and after five years you can come back to me okay? Huh? o ò rí bó oníyà kúṣẹ̀ rádaràda ó ti báyà múlẹ̀ bóyá ló ti jẹun látàrí àná òrí bó ṣe rí ọlọ́run ló mú èèyàn tó ràn wá sí school tó tọ́tọ́ fẹ́ help live kò tó bá fẹ́ help live rẹ̀ idiot. Alabama Alabama bịa ugbu a ka m na-akpọ kí ni mi sílẹ̀. ọkàfọ̀ báyìí kí n kọ́ àkótó ṣe mọ́ ẹ má jẹ́ kí n kọ́ àkótó ṣe mí báyìí kí n kọ́ mọ́ ẹ o ti gbọ́n sí. kí ló wá ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ìṣòro ni kò ní o kí ni kò tó ṣẹlẹ̀. ọkàfọ̀ àwọn gẹ́sì méjì kan wọ́ mi ní èmi wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n lé mi ò ní ju ṣòkòtò kan lọ ah, ah, ah, mo gbọ́ mo gbọ́ mo gbọ́ àpò tó yẹ kí wọ́n ná ètò àṣírí kó yẹ kó lọ bá àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ kọ́ta wá ṣe bíbáyìí. Eh? You just got to be serious. Ọ̀kàfọ̀. Eh? Ọ̀kàfọ̀. Mo ní láti ní owó. Ọ̀kàfọ̀ máa ní owó. Ọ̀kàfọ̀. Eh? Lábẹ́ bó wá ṣe wù kó jẹ́, lábẹ́ bó wá ṣe wù kó rí, mo fẹ́ lówó lé ni. Tó wáyé ní kí n gbé ìbọn, kí n lọ jalè ni, máa ní owó lé eh eh, eh. eh, Alabama Alabama sori ti oníbọn ẹ ma gbé ìbọn má jalè o sori nílẹ̀ ibo ba tó ba lọ jalè tó bá mú ẹ báyìí wọ́n máa sún ẹ nínú ọ ni ọkọ̀ máa ma táyà sí ẹ lọ́rùn ni. Gbogbo tó bá jẹ́ pé àti oògùn owó a garanti ẹ. oògùn ẹ ṣé àwọn tó ń ṣe oògùn owó tó yẹ original ni wọn tí ò kì í fake ṣé ó wà nílùú yìí ni. sórí gbogbo àwọn rich rich men businessmen, men ńláńlá tó wà lẹ́kọ̀ọ́ àtàwọn fake pastors ìlú ayé náà tó máa ń gbàgbára tó máa fi ń ṣe mírẹ́kù. oṣù ọ. eze mọ ife di ọkọ vitamin d d half god half man agbede méjì ọ̀run àtayé ló ń gbé he has power ìsìnkú òní fún ẹ ó dẹ̀ ṣọ́ wípé oògùn ogi ni wọ́n ṣe fún wa kò kí fake mo ò lè tán ẹ̀ tó bá jẹ́bẹ̀ kí là ń dúró ṣọjá ká lọ síbẹ̀. mi ò lè lọ mo ò lẹ́mìí o mo kàn jọ ọmọ ibo ni o mo ò lẹ́mìí ẹ̀ ṣé àwọn àtàwọn àgbà àlìlò àwọn tó ń wá láti pin ẹnu máa ń wá tó bí mo mọ̀kọ́ tó ń rí tó fún wa ṣe o. ah ok ṣé wọn fẹ́ mi mímí débẹ̀ kí wọ́n padà jẹ́ kí mi lọ ṣe jẹ́ kí mi lọ ṣe. ẹ ṣe mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ jẹ́ ìrún oníṣìí títí alẹ́ màá fẹ́ feedback. ẹ ọkàfọ wetin wetin dey do here now you carry me come inside bush o gbé mi wá sínú gbóhùn sí báyìí owó ní à ń bọ̀ lójúbọ o ṣé ibà ìjọ ojúbọ báyìí sí báyìí ẹ̀ ń ta wá wá àtúnrí ah. ọ̀rẹ́ sori wàá ní sùúrù ni o alabama sórí bí tá a wà yìí ojú ọlọmọ òtó ló máa ń perú bíbà sùúrù ni kò ní o sùúrù ni kò ní o oh god ife sí ọgọ àbí efe wọlé bàbí tó pè é nísìn ẹni yẹn ló la rí síbà akọ̀dó sínú ibà yẹn sìn kọ́lọ́ máa ṣọ́yàn ni ọlọ́wọ́ ayé kéèyàn lọ fẹsẹ̀ kó kó kéjó kéjó já ìsita sí yẹn síbà kó gé yẹn jẹ. ó yà sọ̀rọ̀ ẹnu ẹ̀ sórí ẹni táwa wáyì ìfẹ́jọ̀gọ̀ táwa wáyì agbede méjì ọ̀run àtayé ló ń gbé kò ní ojúbọ rárá má lọ máa bèrè ojúbọ mi ò sùúrù ni kò ní o sọ̀rọ̀ ah, ah, ẹnu ẹ sọ̀rọ̀ ẹnu ẹ alabama òun ya, òun má lọ fẹ́ ẹnu kọ tó bá lọ jẹ́ kí fèjì ọ̀gọ̀ bínú pẹ́rẹ́ ó lè sọ di ohunkóhun tó bá wù ó lè sọ di adìẹ ṣé ó lè sọ di ejò tó pè yẹn gan tó bá lọ bínú pátápátá àá sọ di odó omi ah, eh, pé ó lè sọ mi di odó tó fi gún nǹkan yàtàkẹ́ ni ó má lọ máa fi odó yẹn máa fi gbé ọṣẹ tó bá wù ní sùúrù ní owó mu wá wá. olórí ni kò máa pè é mú pàmòrà pàmòrà eze mọ eze mọ abịala m ọ bụ nwa kwere m na nke gbe ganga ga-achụpụ m eze mmụọ eze mmụọ ife dị ọgọ eze mmụọ ife dị ọgọ eze mmanwụ ife dị ọgọ Okafọ Okafọ ama m ifunu na-achọ ị na-achọ ego ọgwụ ego ị ga-enwe ego gị na enyi nwoke ị na-abịa wetara m abụọ nwaanyị ọ bụ na ọ mara nwa oke arụ na-abịa ibute ekpeti unu ga-eji nwe ego ndị na-enyi oke unu ga-abịa ụbọchị nkwọ makwa na o nwere ife ọnụ ị ga-achọ n'ụwa ọ bụrụ ma akwụ ya ife niile dị n'ụwa nwekwa price ị ga-akwụkwọ ya maka nwata ọ bụ na okpere papa ya larụ ya nwa ma larụkwa Okafọ ọ̀rẹ́ nínú àmà ní owó nínú àmà ní owó àyágbọ́ ọ̀run amọ̀ ọ̀tá bá gbọ́n lọ dúró ní owó ó máa lẹ́yìn o wọ́n ní kó máa lẹ́yìn àbí ah ẹ̀rọ máa lẹ́yìn o wáyé pé ká fẹ̀yìn lẹ́nu tàdé yìí báyọ̀ tẹ̀lé yìí kápá gbé ẹ̀yìn ṣé ṣé wò fẹ́ lówó ni. mo fẹ́ ní fẹ́ ní owó. ẹ ká fẹ́ yìí ká ilé ká ṣiṣẹ́ ká lówó jà ká àná ká di big boy gbòòrò. ẹsẹ̀ mọ́ ayé pété abo oge mi oge. Okafor onwe ife mmehie gị ị na-abịa ije wee ya ga-eweli ọkpụkpọ ododo a ị na-abịa weli ya kee nwata nwa abụọ a ụbọchị tell butere m ya butere m ya nkwọ nkwọ ndụgụ ụzụlọ kí ni aṣọ tó fún ẹ mi gbọ́ ògùn tẹ́ ń sọ mi ìgbó sàǹkó mi ò gbé dè kí tó fún ẹ. ó ní aṣọ yìí ó ní tá bá ń bọ̀ ó ní a máa wá ọmọbìnrin tó ti bàlágà tó mọkùnrin rárá rárá. àmúwá tá a bá ti faṣọ yìí wé tá a máa fi mú dé ìhà tá a máa fi mú dé ó kò ní lè fọrùn ó ní tá bá tó à ń bọ̀ a máa wá box ok àpòmí pé àpótí nìyẹn ó eh, ṣe ọ̀rẹ́ mi àpótí ó ní ká mú dání ó ní àpótí yẹn gangan ló máa ṣe owó yẹn sí fún wa. àti àwọn olówó gbogbo àwọn olówó àwọn olówó kàfọ́ rẹ̀. ọ̀kàfọ̀ ọ̀kàfọ̀ wo àtúntò wa ń bẹ̀rẹ̀ àti pẹ́ǹsìn báyìí eh, kí ló máa ń ṣe ìfẹ́ǹsì ọgọ́ àbí kílẹ̀ ń pè ní ìsìn báyìí wà á tẹ́ ń kọ́ ṣọ̀ sára ah ojú ń kébà sí lówó ojú ti ń kọ́ mi lówó àlùbámà àlùbámà mo ti máa sọ tábà ti gbà bí kó máa ṣọ́ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣọ́ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí gbogbo kọ̀ọ̀kan tó bá rí kọ̀ọ̀kan tó bá wá sọ́kọ̀ ẹ̀ tí wọ́n máa sọ à ah, ó máa tó débi ó máa tó débi nígbà wo bá ṣe ń kó tó bá ti bọ̀ olu ẹnu mume olu ẹnu mume efu ẹja achụ àjà ọbịago nu ọbịago. Nkwọ, olie Afọ, Eke, Olugonu, efu eji achụ aja nke a bụ nke m ọ ya nụ welụnụ ya ewetago m nke a ọ nke m eweligo m ya nụ omego wụnye m ekpeti a fụga ife a were ya jee kee ekpeti a mgbe ọbụla imepe ya ị ga-afụ ego ụdị ego iche iche ịchọ n'ụwa a ị ga-afụ ya mgbe ọbụla iji wee mepee ya ị ga-afụ ego ọ bụ ụtụtụ ọ bụ ehihie ọ bụ anyasị ọ bụ uchichi ị ga-afụ ego ụdị ego iche iche ịchọ n'ụwa a oke afọ ị ga-enwe ya gaa bụla ọgaranya ọgaranya bụ nwata gaa bụrụ ọgaranya oke afọ ya gawa ọ nke gị buru ya gawa oke afọ buru lawa kí wá nìkan tó ń sọ fún ẹ wọn dáàmú pé mi ò gbọ́ èdè mi ò gbọ́ ọ ó ní ìgbàkigbà tá a bá fẹ́ owó pé ká mú aṣọ ìkàfin ká wá ṣe wá ti ṣe àpótí ah, yàrá a máa rí owó mo ní o bá tẹ̀ jẹ́ mẹ́wàá tá a ṣí lójúmọ́ owó la máa máa rí. owó ti dé nù ẹ owó ti dé ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àti lówó àti lówó àti lówó àti lówó. ọ̀rẹ́ o mọ̀ tó máa ṣẹlẹ̀ sí báyìí sórí bí ṣe ń jẹ ní apò mi sí báyìí bóyá ká lọ sùn tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ló máa ká sùn nítorí tá a bá ń gbé kínní lọ àwọn ọmọ yẹn bá pàjá lójú ọ̀nà ọ̀làjú yàtà ti jẹ ìkó dá o. Ah, a máa sùn tẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yá. Ah! ṣé o dojú ọmọ káwa lọ sílé. Eh, eh, eh. jẹ́ kí mi gbé aṣọ àjòyà ó yá ó yá. àrùn tó ṣe àpèjì àwọn ẹgbẹ́ òsì wọn kí ló dé bísí àwọn ìpele tó wà bọ́ọ̀sì yìí ni o ṣọ́ kó tó máa ṣe pé jẹ́ kí n bá gbé bọ́ọ̀sì lọ sí ilé tó bá ti di ọ̀la kí wọ́n bá mi àdéhùn àbá máa ṣe. gbẹgbẹ tí èlé ni ń gbé ṣé òrùbí ọdẹ lèmi àbí àbúrò bí mi àbí àwọn àtọjá ọmọ kọ́ra àtàtújọ́ ọmọ rà a máa ń gbá wọn lọ́pọ̀lọ́ gan wàá gbó lọ sílé yín ẹ tó bá dájọ́ kejì ọ̀rẹ́ mi bá wà kọ́ mi o a sọ pé ó ti lọ sí yankí èmi wá gọ̀ ó lè ní èmi gọ̀ bó wá jáde àwọn alùpùpù ṣé kò yẹ kó trust mi trust. You kó trust You mi. mo ta You náírà trust pẹ̀lú owó tó mọ̀ tó jù mí pẹ̀lú ọ̀rọ̀ owó yìí. má jà àwọn ìsìtà jẹ́ kí n bá lọ wá bá mi lọ́la. ṣùtì gbọ́ rẹ̀ ṣùtì gbọ́ ṣùtì gbọ́. pé ó máa ó máa serious tó tọ̀ pé ẹni ẹni oṣù yàwó náà gbóhùn lọ ní tó yàwó yẹn tó mọ̀ wọ́n láti mọ̀ ṣe lórí ọ̀rọ̀ owó yẹn àbúrò mọ̀ wọ́n yà tó jẹ́ lórí ọ̀rọ̀ owó yẹn. alaye You sùúrù iṣẹ́ tó yàrá ó máa ń gbọ́ olówó pé mo ní small body àmì àsọyẹ pé kí wọn fi big body ṣe mo bọ lọ́jọ́ kí lọ fi ṣe. ìwọ wo pàmẹ bó ṣe rí nìyẹn o. pásítọ̀ kí la máa ṣe sí báyìí. kọ́tà máa ṣe ni pé a máa gba àwẹ̀ àtàdúrà náà ni a máa fàdúrà ẹ mọ̀ bíbélì ni pé àdúrà ló pa kírísítẹ́nì ṣé mọ̀ nǹkan tó ń fa gbogbo ìṣòro yìí àìtètè súnmọ́ Ọlọ́run yìí ni nítorí pé kò sí ìwé tí ẹ̀dá alààyè bá kà kò sí owó tí ẹ̀dá alààyè bá ní kò sí nǹkan tí ẹ̀dá alààyè bá jẹ́ láyé tí ò bá lọ́lọ́run asán lórí asán òfò lórí òfò that's what we call vanity upon vanity nítorí ìdí èyí máa pè yín sínú agbo ìgbàlà ẹ gba àwẹ̀ ọlọ́jọ́ méje àti àdúrà èmi náà máa gbanú àwẹ̀ yìí o kì í ṣẹ́yìn nìkan o torí pé ogun yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó tẹ̀ ti ṣẹ̀nà a kàn gbàdúrà yẹn láti mú ìdí kírísítẹ́nì wá dùn ẹ wò ṣẹ́ wo ọmọ yín yẹn tẹ́ ń wò yẹn alábàárà méjì ẹ̀dá ni a ó gbàwẹ̀ a ó dẹ̀ gbàdúrà a ó ṣe àdúrà fún un náà nítorí pé òun ni ò fi àyè lẹ̀ fún ìfẹ́ di ọ̀gọ̀ láti ṣe bó ṣe wù. a máa gbà náà ni àbí. ṣé àwọn èèyàn ò pọ̀ jù báyìí. ah, ah mr badmus kò pọ̀ jù àdúrà lọ́pàá kírísítẹ́nì ẹ̀yin ẹ̀kan ṣe gírí ẹ̀ṣẹ̀ ọmọkùnrin kẹ́ ẹ̀ gbà ọlọ́wà gbàdúrà wa ẹ jẹ́ ń gbàdúrà fún yín bàbá ní orúkọ jésù alágbára gíga lókè ọ̀run. dìde tógúntógún dìde tìjàtìjà dìde inú agbára dìde ọlọ́run ni kó wá ṣèrànlọ́wọ́ fọ́ọ̀kan ní bàbá ní orúkọ jésù gbogbo ẹ̀mí kẹ́ mi tó wà ní ọgbà yìí tó ń da ìdílé gbádùn sí ro mo pa ní àṣẹ ẹ jáde lọ ní orúkọ jésù bàbá àti ọlọ́run mi ẹlẹ́dọ̀ òun ayé gbogbo ẹ̀mí kẹ́mi mo pa láṣẹ ẹ jáde ní orúkọ jésù ní orúkọ jésù <laughs> so is you. ìwọ ni ò ń da ìdílé badmus rú òní ni o mo fẹ́ sọ fún ẹ mo fẹ́ kó mọ̀ pé ọmọ aláṣẹ lèmi ṣe ní orúkọ jésù ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ lórúkọ ẹ ti ẹ̀mí mọ́. get out in the name of jesus get out. oh the bible say "Where the light shine forth darkness. kájùmọ̀ gbé sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayéra yìí. kí ọba ògo wọlé ta ni ọba ògo olú ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo mo pa ní àṣẹ ìwọ ẹ̀mí kẹ́mi tó ń dadìlé ìrú ní orúkọ jésù i command you in the name of the father and of the son and of the holy spirit. holy ghost fire cast away jesus name. thank you lord father blessed